Hello everyone. My name is Folorunso Michael. Welcome to Kindram TV. You are about to watch a movie right now. Do well to hit the notification bell, subscribe, like, share, and don't forget to drop your comment. Thank you for watching. God bless you. Mr. Martins. Yes, sir. Ah! Olorun making kí n sọ fún yín wípé ogun ayé kankan ò jà yín o kódà kò sí ẹnì kankan ní kọ̀kọ̀ tó ń ja ayé yín lógun. kẹ́ ẹ lè mọ̀ wípé ọlọ́run fẹ́ràn yín ẹ wo bí ọlọ́run ṣe ràn yín lọ́wọ́ láti láti gbé yín kúrò níbi tẹ́ nínú accident yẹn. ẹ̀rọ tí àwọn olùkọ́lá wà lónìí honestly ọ̀kadà yẹn it was a write off. Jesus Christ. Uh, in an hour's time now, I'm at discharge wọn. Wọ́n lè máa lọ sílé. Okay. Ah, that reminds me, brother, but to gbé yín wá yẹn, wọ́n ti settle wa. So, you're free to go home, but make sure they take the medication according to your prescription. Mr. Mattis, ẹ máa bọ dàpọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi. Ẹ dákun alàgbà. Ẹ jọ ṣé ṣé ó possible kí n máa ṣera mi láìmọ̀. hundred percent bẹ́ẹ̀ mr martins ẹ ti ẹ dúró gbọ́n tí mo fẹ́ mr martins. many are out there calling on God to wage war against their enemies. mr martins ṣùgbọ́n mo fẹ́ kí nǹkan kan yé yín wípé àwọn gangan ni wọ́n ń para wọn láìmọ̀. Mr. Martin, so, hey, good Ibura, Jason, Ibura, Jason, Ibura, Ibura, Jason, Ibura, Ibura, Jason, Ibura, Wrong. Ebura ba chasing, Ebura. Mr. Martin so Ebura ba chasing, Ebura. Ebura ba chasing, Ebura. Ẹ ṣé gan ni sà fún àdúró tì yín. Mr. Martins. That is my duty. A man that has garden of friendship and one sick, the duty of the owner of the garden is to take care of the sick one I am very grateful, sir. Ẹ Ah, Ẹ kúlé Mommy precious. Ebura Mr. Martin so What happened? Ebura. Ó yà mí lẹ́nu. Ẹ jókòó, ẹ jókòó. Ẹ pẹ̀lẹ́. Hmm. Mommy precious. Sir. All you need now is to thank God because ọlọ́run fẹ́ràn yín gan-an ni especially ọlọ́run fẹ́ràn ìdílé yín gan-an ni. olúwa ṣeun but sir what exactly happened to my husband. My precious the lord has really saved me he has really shown me mercy in a fatal accident. accident. that nearly took my life. jesus accident. accident. Yes, accident. Because I was told by the gentleman that his motorcycle was right off. Jesus. Yes. Let us thank God. If not for God. Hey! Ah, ah, no wonder I called you. You did not pick up. I called you severally. Then I quickly thought of calling daddy. But when I called him, he told me there was nothing. He told me everything was alright. Everything was okay. Very, very well. Daddy, thank you, sir. May God bless you. ọlọ́run á máa tẹ iṣẹ́ ìránṣẹ́ yín síwájú iná pé yín ò ní kú lórúkọ jésù thank you very much god bless you daddy o. all glory be to god all glory be to god. dear. ọlọ́run ló ní ọlọ́run ló lọ́pẹ́. i have told you not to worry again i'm around you don't worry yourself so how do you feel now. Hmm. You see, we want God to release His blessing upon us. Yet, we refused to obey and serve Him accordingly. Hmm. Excuse me. Hello, sir. Hello, mine báwo dẹ̀ níbi tẹ́ ẹ lọ. ah in fact a ti wà nílé wọn báyìí báyìí báyìí. ah ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ogun tó ti ṣẹ́ kò ní gbé rí mọ́ o. àmín àmín àmín. ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀. ok ok ẹ ẹ jẹ́ kí n fi sí spíkà ńgbà yẹn. ẹ pẹ̀lẹ́ sá o. ẹ ṣé màá o thank you very much ma. the Lord will continue to be our guide in Jesus' name. amen. amen. ẹ ṣe gan ni máì. ẹ̀yin a máa pè. ẹ ṣe gan ẹ àwùjọ yìí sùn. kẹlẹ ríbi rest díẹ̀ bí wọ́n yẹ ara ẹ pẹ̀lẹ́. ẹ tẹ̀kẹ̀. all right. bí mo ti ń sọ fún yín bọ̀ ká tó kúrò nílé ìwòsàn àwọn ohun kọ̀ọ̀kan wà tó farasin tó sì yẹ kó wá sí ìmọ́lẹ̀. The Lord says we should confess our sins so that we may have peace. Egbo, dear, what happened? Ohun ìkọ̀kọ̀, Thank God your wife is here the Holy Spirit made it clear to me that if you want this problem solved, you need to reveal the secret things you have done against God, to yourself, even to your wife. No, no, no, Daddy. My husband didn't have any secret. He doesn't hide things from me. And he doesn't offend me. ó kàn jẹ́ pé a máa ń jà and that is when there is no money on him. ìbúra Mr. Martin sọ ìbúra bá chelsea. mami precious ẹ fara yín balẹ̀ dáadáa bí náà ọ̀bá tán lásọ ẹ̀jẹ̀ ò lè tẹ́lẹ̀ kan Hmm. Daddy Precious. Yes, sir. Mommy Precious. Sir. ikú ẹlẹ́sẹ̀ ni ọlọ́run lòdì sí. Hmm. Mommy Precious, your husband is going through a lot of things. Ẹ̀yin lẹ́ẹ̀kan mọ̀. Yes, I can now understand. Now I know that God loves me. Dear, God loves us. What's there, I'm confused. Tell me what happened. Máyégún jẹ́ alájọṣiṣẹ́pọ̀ níbi iṣẹ́ tí mo wà. Ah, Mr. Máyégún, your friend? Yes. You mean the late Mr. Máyégún? Yes. Ah. We had a contract that really fetched us lots of money. Mr. Martins, my friend, only give my wife a portion of my money. I'm dying. Please save my life. Please, my friend. Your husband wrote this? Yes, sir. He's in hospital at the point of death. We need money to save his life. <sighs> Since when? It has been two weeks now. Mrs. Mayegun, hey, shut dáadáa down. to be frank with you ẹ ẹ ṣe dáadáa rárá tọ tọkọ yín fi wà lọ hospital láti ìgbà yẹn. ládùúrú bá a ṣe close tó ah and you keep all these things for me ah in fact. please sir help us sir please help sir. miss maye ẹ wò ẹ jókòó ẹ jókòó ẹ jókòó um, wẹ a máa wá nǹkan ṣe sí. okay sir thank you sir. ẹ tẹ̀lé mi. And make sure that I slept with them before I give her the money. Ah. Mr. Martins! Daddy precious! more coin here. <laughs> And before she get to the hospital, her husband give her up. <laughs> oh, Jesus. <laughs> Daddy Precious, you did all this? Even on our matrimonial bed? I'm sorry. And uh... you ah. keep this from me? <laughs> Even to God. Táwọn ọmọ yín bá wá gbọ́rú kí lẹ fẹ́ kí wọ́n sọ ojú wo lẹ fẹ́ kọ́ máa fi wò yín. despite all my effort on you. pé kébi máa pa wá pásítọ̀. <laughs> pásítọ̀ ẹ gbà mí ọkùnrin yìí ti pa mí. there is nothing hidden before our maker. ọ̀tá fàsókè. Okay. Oyidobori <laughs> to be frank with you ọlọ́run nìkan ló lè gbà wá nínú ohun gbogbo daddy precious <laughs> your hand is filled with blood Greenness fill your heart and you are calling on God's intervention. <laughs> ọkùnrin yìí ah despite all my efforts on you pé kébi máa gbà wá máa sáré lọ sókè máa sáré lọ sódò going up and down all to feed the poor since you lost your job I have been taking care of you. Mommy precious. Sir. Do you know that you help the devil to prefer over your husband? Ebola vachesin. Ebola. How? Because láti ìgbà tí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ ni mo ti ń gbìyànjú láti dúró tì í tí mò ń sáré lọ sókè tí mò ń sáré lọ sódò ní ọmọkùnrin yìí ẹ. Rizka limo raska layi hmm. mọ́mí precious ǹjẹ́ ọkọ yín tiẹ̀ fìgbà kan pè yín kan sọ àlá kankan fún yín rí. Allah. Not really, because I'm not always around. You see, tí ọkọ yín fi ṣe àṣìṣe ńlá tó tó báyìí. <laughs> Ẹ ò mọ̀. Ọlọ́run yóò ṣàánú fún yín. <laughs> Me. If a man is still alive, it means that God give him the grace to salvation so that he can amend his ways. <laughs> I have been injured. I have injured myself in so many ways. <laughs> and if I had died through the incident, I wouldn't have had this grace. Lord, have mercy. Have mercy on me. As I have said earlier, ọmọ bàbá bá ni bàbá ń And at the same time, ikú ẹlẹ́ṣẹ̀ ni Ọlọ́run lòdì sí. You must ask for forgiveness even for the fact that God loves you. Let us pray. Father, in Jesus' name. chasing, Mr. Martin, so chasing. Deborah, chasing up. Deborah, chasing. Deborah, Deborah, chasing. Deborah, Tamatin, so. Deborah, chasing. Deborah, Deborah, chasing. Deborah, chasing up. Deborah, chasing. Deborah, Deborah, chasing. Deborah, Tamatin, so. Deborah, chasing. Deborah, Wrong.